وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عدا وقف ولن وبا آيكي أتي قالون كما با النبي ومحمد وما أرى لي النبي وصحابة عليه gbogbo ẹni tí wọ́n bá ń tọ́ ìlànà nábì títí tó fi di ọjọ́ gbòǹde alkiyama abẹ́lẹ́ nǹkan fi kẹ́tí àtọ́rọ̀ yìí kó fi kárí gbogbo wa àwọn eléyìí ní ètò àdínú yusrun tí a máa ń pàdé ara wa ní dédé àsìkò yìí ní royal fm ninety five dot one ní ìlọrin ọ̀rọ̀ tí mò ń bá lọ ní àti nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn náà ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú zina zina yẹn ni pé àgbèrè so oríṣiríṣi náà ni yorùbá máa ń pè é. so àmọ́ nínú èdè lárúbáwá gan zina náà ni wọ́n máa ń pè zina omi pé yorùbá ààyè sódà gẹ́gẹ́ bí èdè wọn ń zina lágbájá àánú ti mọ̀ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ túmọ̀ rẹ̀ ní pé alágbèrè ni so ẹni yẹn oníṣekúṣe ni so ẹni yẹn ni ẹni yẹn aṣẹ́wó ni so gbogbo nǹkan yìí náà ni à ń sọ̀rọ̀ lẹ́lẹ́rí pé ó ti di nǹkan tó ṣe pé àwọn èèyàn rò pé bóyá kò tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé so bẹ́ẹ̀ sì ni nǹkan tí ó bí ọlọ́run ọba nínú ni gbogbo nǹkan tí a bá ti rí tọ́lọ̀ ní ìyìn ìfẹ́ sọ pé èèwọ̀ ni kíní yìí ní tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ó gbọ́dọ̀ jìnnà tó bá ní ń ba ayé jẹ́ kò dìgbà tó ń bá ń lọ lè kó àdá kan nǹkan nígbà tó ṣe pé ara rẹ ni tó ṣe pé jẹ ni bọ̀tán bá ṣàlàyé rẹ̀ fún ẹ̀sìn wọn náà padà rí ah, èmi náà ń ba ayé jẹ́ ní báyìí ara ẹni zina yìí zina kí ọmọ ṣe zina ló wọ́n fẹ́ so inshallah tá a bá ń tẹ̀síwájú tó àmọ́ rí ọ̀nà tí àwọn èèyàn fi ń ba ayé jẹ́ látara zina ibi tí mo dé ní ìjẹ ẹ̀jọ́ òun náà níbi tí anábì sallallahu alayhi wa alihi wa sallam ní hadithi Abi Hurairah radiyallahu anhu tó ń ṣàlàyé fún wa pé àwọn ọ̀nà tí ọmọ ènìyàn máa fi ń ṣe zina pé àwọn ọ̀nà oríṣiríṣiríṣi ni o a ti ṣàlàyé pé anábì ní zina ojú ó ń bẹ́ẹ̀ àwọn ni ọmọ wo obìnrin olóbìnrin àbí kọkùnrin náà wo obìnrin olóbìnrin kóbìnrin ó wo ọkùnrin ọlọ́kùnrin kó wo fa tó ń gòsì máa mọ̀ pé ah ẹni yìí ah ọmọ gbádùn rẹ̀ ẹni yìí mo láìkì rẹ̀ ah sọ̀rọ̀ eléyìí zina ojú nù tó náà zina ẹnu òun náà ni kí ọmọ zọkúsọ ẹ̀rí zọkúsọ bóyá pẹ̀lú ọ̀rọ̀ lásán ni bóyá pẹ̀lú orin ni. so kí wọ́n máa sọ zina ànábì ni wọ́n zina àtàkùbìl ara ọ̀nà tí ẹ̀dùn máa fi ń gbà sí zina ẹnu òun náà ni kí wọ́n máa kọ ẹnu sí obìnrin olóbìnrin lẹ́nu kizin subhanallah so rí pé àwọn eléyìí náà aṣàkáṣà àtàwọn òyìnbó tó pé wọn ọ̀ka kún ló kí mùsùlùmí náà wá ní òun ní afẹ́ gbàrú àṣà yìí so bákan náà wọlé yẹdáàn bí tí mo wá dé nìyẹn anábì ní wọ̀lẹ̀dá ni tẹ̀sí ní anábì ní ṣe rí ọwọ́ méjèèjì náà máa ṣe zìnà bẹ́ẹ̀ ṣe yẹn o ọwọ́ méjèèjì náà ọwọ́ ọwọ́ a máa ṣàgbèrè ọwọ́ a máa ṣe iṣẹ́ aṣẹ́wó so ọ̀nà tí wọ́n á ń gbà ṣe òun náà ni alẹ́mùsù òun ni kí ọwọ́ kọ́ gbá obìnrin olóbìnrin mú tí kìí ṣe ìyàwó rẹ̀ tí kìí ṣọmọ rẹ̀ kìí ṣe ìyá rẹ̀ rí so ẹ̀rí pété wájú pé ya wèrè ọlọ́run kọ́ méje kí yẹn wọ wèrè so bóòlù ló ṣe gbé ọmọ yẹn mú tọmọ fílì kankan bóòlù ló ṣe gbé ọmọ ìyá rẹ mú tọmọ fílì kankan so bóòlù ló ṣe gbé ẹ̀gbọ́n rẹ mú tọmọ ló ṣe gbé ẹni tó já ń tìyàn mú tí wọn yẹn àbúrò màmá yẹn àbẹ́gbọ̀n màmá yẹn àbábúrò àbẹ́gbọ̀n màmá so ya wèrè nu so irú àwọn báyìí ìyẹn pàmò ẹni tí kò rí báyìí tó kóbìnrin olóbìnrin kan ni ìyàwó oníyàwó kan ọmọ ọlọ́mọ kan àbúrò aláburò kan ẹni pé tó jẹ́ stranger tó jẹ́ àjòjì sí olóbìnrin nìkan wa máa fà á lọ́wọ́ kọ́ máa gbà lára mú kọ́ máa fọwọ́ tẹ̀ kọ́ máa fọwọ́ kan lára kọ́ máa fọwọ́ tẹ̀ lára kọ́ máa fọwọ́ kan ah subhanallah irú eléyìí azina zina náà ń sọ́rọ̀ nǹkan báyẹn zina ni anabi sallallahu alaihi wasallam oníka jìnnà tó burú àwọn nǹkan báyìí so ànábì ni ọwọ́ àmọ́ ṣe zina so náà ni inú hadithi ànábì sallallahu alaihi wasallam Ma'qal bin Yasar òun ni ọgbà ọ̀rẹ́ wa ó ní òun látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọlá ànábì sọ báyìí pé la'an yata'ana fi ra'si ahadikum aw yuta'ana fi ra'si ahadikum bimukhitin min hadidin khayru lahu min an yamassa imra'atan an yamassa imra'atan la tahilla lahu. anabi sallallahu alayhi wa sallam ó ní kán mú àdá àbí bí irin irin kán mọ́ wá fi kán mọ́ fi gúnyàn lórí ẹ̀kú tó wá fi irin gúnyàn lórí tó fi ń fọ́ ọmọ yàn lórí ṣe pé orí ọmọ ṣe yálà ya ẹ̀jẹ̀ nù gbogbo orí ó bó kutukutu ni anabi ní ṣẹ́rí bí nira bí ó ṣe nìyàn lára tó ká máa fi irin sáyàn lórí ká máa fàdá sáyàn lórí bẹ́ẹ̀ ló ṣe ó yẹ kó nìyàn lára jù kíyàn máa gbá obìnrin olóbìnrin mú tí kìí ṣe ẹlẹ́tọ̀ yẹn ó yẹ kó níyàn lára ju kán máa fi rin ṣáàyàn lórí lọ ẹwà nẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí ní àníṣe kíyàn gba obìnrin olóbìnrin mú ó yẹ kó níyàn lára ju kọ́ máa kán fi rin irin àdá kán máa fi ṣáàyàn lórí lọ ṣẹ́wò nǹkan yìí làwọn èèyàn wá kà kúlò níyì kódà ẹ rí àfa àfa fúnra rẹ̀ báyìí yóò mọ̀ bá obìnrin lọ́wọ́ ẹ̀rí nítorí aburú jù ní kò ní ó kọ ẹ̀sìn lọ́wọ́ fi ń ṣe é so anabi sallallahu alaihi wasallam aisha radiyallahu anha ìyàwó anabi sallallahu alaihi wasallam ó ní mẹ́mẹ́ kat yadu nabi sallallahu alaihi wasallam yadu imra'atin ajnabiyya qatun ó ní anabi sallallahu alaihi wasallam tó ń mọ òun ò rí kọ́wọ́ anabi kan owó obìnrin kan rí tó jẹ́ obìnrin tí kò kì í ṣe tó jẹ́ obìnrin tó wà tó jẹ́ stranger sí kì í ṣe ìyàwó rẹ̀ kì í sọmọ rẹ̀ so olóhùn òrírí kí obìnrin olóbìnrin kan lè wá fà so wọ́n àfà so òun ni òun bòbìnrin lóbìnrin lọ́wọ́ fún wọ́n fẹ́ fún lọ́wọ́ tà àwọn kọ́lọ́ bolú tẹ̀tí kọ́ rọ́wọ́ tó ń fún náà ta ló ní kó fún so èyí tó ti wá burú jù ní pé tàwa tó yọ níta gbangba báyìí lẹ́tí mọ́ra rẹ̀ lómi tó mọ̀ bòbìnrin lọ́wọ́ báyìí wàláhì tàláhì lórúkọ ẹ̀sìn lórúkọ ẹ̀sìn tọ́lá wọn sẹ́sẹ̀ ní o so ó sì mọ̀ bá obìnrin lóbìnrin lọ́wọ́ tí ò sí kékeré sórí eléyìí aburú alá tó le tí Islam fẹ́ ni fẹ́ kí n ò jìnnà sí i so burú àwọn kan yìí zina náà ni anabi sallallahu alaihi wasallam náà ni ó pè fún wa tí káyà jìnnà sí o so náà ni gbogbo wọn tó bá jóbìnrin ẹ̀rí pé ọlọ́run kó ṣàánú tó bá di pé bá náà ń pín ọmọ pín prize fún àwọn èèyàn bóyá ní schools àbí níbi occasion kan bóyá fẹ́ ọ̀nà èèyàn pẹ̀lú gift àbí prize kan àbí ọmọ ọ̀nà rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n náà fún wọn ní award kankan oríṣiríṣi tó a pé obìnrin bá ní tó a kẹ́ bá fẹ́ fún láwọ̀ tó wá ní wá àbọ́kùnrin náà fẹ́ gbé nǹkan fún lóbìnrin fẹ́ bà lọ́wọ́ tó bá káwọ́ mọ́ra àwọn ẹlẹ́ni fanatics ni àwọn ẹlẹ́ni àwọn fundamentalist ni subhanallah islam gẹ́gẹ́ nìyẹn ní tí islam ní kọ́mọ́ ni ò ṣe òun sùúrù àwọn nǹkan báyẹn bí mùsùlùmí ṣe máa ń rí nù bẹ́ẹ̀ lẹ́yìn tí wàá gbọ́dọ̀ wá rí generally ní gbogbo tó ń jẹ́ òfin ọlọ́run ọba tó kọ́ lóun kọ́mọ́ ṣáà ṣe àánú rẹ̀ fún wa tó bá kan náà anábì sallallahu alaihi wasallam tó ní ẹwù tẹ́ bá gbogbo àwọn àdìsí tá yẹn ni pé àdìsí mò ń kà lọ́wọ́ yìí ẹ̀ẹ́dì mi ìyá bíi ń lé ń ṣọ́ra fún un kò ní oyin tí ń jẹ́ zina subhanallah èèyàn ó rèé jìnnà sí i anabi sallallahu alaihi wasallam tó ní pé wàrèjìlò tazni anabi ní sẹ́rí ẹ̀ṣẹ̀ náà a máa ń zina tẹ́rí wọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà tó máa ń zina wà zina ha almashiyu zina ẹ̀ṣẹ̀ òun náà ní kí wọ́n máa rìn kó rìn lọ́bi tó ti fẹ́ lọ sí zina o ẹ̀rí pé tó bá wò pé ẹ́ ohun gbogbo táwọn ẹbí ń kà yìí ipe zina ni zina ni zina ni tọ́mìnira bẹ́ẹ̀ lọ kúmi kúmi ọ̀bọ̀ mbìbì náà anábì wà ní wàá sọ́ọ̀dì kò dálíkà áwòyò kẹ̀síbúhù alfaraju abẹ́ zina abẹ́ òun náà wàá sọ gbogbo tó ń sọ yẹn dòdòdó àbíkọ́ yìí kí ngbà tó fẹ́ ṣe é kọ̀kọ́ jakú irọ́ òní lè ṣe so yẹn ni pé abẹ́ ni mo ń sọ zina dòdòdó yẹn yẹn ni pé ọba ọba zina wà nù àwọn gbogbo àwọn yòókù àwọn tó máa ń fa zina náà ni àmọ́ ètò wa jẹ́ pápá ń bárí rẹ̀ wọn ni kọ́ wa di pé àṣepọ̀ sọ́ọ́dì pé mo sọ lẹ́ẹ̀kan pé ìmọ̀ òwúra ẹni tó wàtàfà kan pé nọ́bùrọ̀ tó ń wọ́pútù sáàmù tó ń wàsàlámù wàkàlámù wàmọ́wé ìdún wọlé kọ́ nọ́bùrọ̀ tó ń wọ́pútù sáàmù tó ń wàsàlámù ó níbi tí jìnnà tó máa ń bẹ̀rẹ̀ nọ́bùrọ̀ kẹ́ wúra yín báyìí kó wọ́ tẹjúmọ́ tó tó ránjúmọ́ Eh, wọ́n ti sáàmà yóò àdìpé wọ́n rẹ́rìn mú yẹ síra wọn wọ́n sàlámù wọ́n bá kíra wọn háì ẹ̀pẹ̀lẹ́fà ẹ̀pẹ̀lẹ́ wà nẹ́sọ̀rọ̀ tó ń wọ́n ti sáàmù tó ń wọ́n sàlámù wọ́n kẹlámù yóò dìpé wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ wà mọ́ ẹ̀ẹ́dún wọ́n bá fúnra wọn ládéhùn wà lẹ́kọ́ wọ́n bá pàdé ìsìn wọ́n bá gé ìtẹjúmọ́ gé ẹ̀rín múyẹ́ obìnrin tí bá ti rẹ́rìn múyẹ́ kẹ́ ti rẹ́rìn ẹ̀rín ẹ̀rín ẹ̀rín káàkiri lákùn kí lọ́wọ́ rẹ́rìn kí fún kọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá tọ́nu kùránì pé wala takhdana bil qawl nígbà ẹ̀yin obìnrin ẹ̀ mo mọ̀rọ̀ sọ ẹnu mi dá máa dínrùn pépépépépépépé tó lẹ́wà lérí kí nìkan wọn á dínrùn àbí wọ́n ṣe wá sí wọ́n á dínrùn ẹ̀kẹ́ kíwìkíwìkíwì <laughs> wọ́n ah, ah. rẹ̀ kíwìkíwì ẹ níwò obìnrin tí ọlọ́run bá ní wala takhada'na bil qawl ẹ má dín hùn fayatma'a alladhi fi qalbihi marad kọ́mọ̀ jẹ́ pé ẹni tí ìdìnnà ń bẹ lẹ́mìí rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lọ́wọ́ lọ́lọ́lẹ́ ó wọ́n lọ lè display ara rẹ̀ kólóńkóló òun ṣe wá sí gbúrú eléyìí ọ̀tá kò lànà nẹ́bí sallallahu alaihi wasallam tí wọ́n ní kóbìnrin wọn ṣe wá sí ṣe wá sí fáwọn ẹgbẹ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ àwọn kan wá display ara rẹ̀ láàrin àwọn ọkùnrin eléyìí tó burú ni tí ọba rẹ̀ ní bọ́ sọ̀rọ̀ tó ń lókèwé àǹkà tó ń ṣe lóhun tó ń dá ni wàláì gbogbo ẹni tí bá ń tàn pé tó ń ṣe dá wàláì wọn fẹ́ bá yìí rẹ̀ jẹ́ àtàlùkìyàmọ̀ rẹ̀ jẹ́ ni kí wá ní ìyàtọ̀ láàrin àwọn àtàwọn alágbe kí ni ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú alágbe so kóbìnrin kọ́ wá lọ lè kú bàǹdírì sẹ́yìn kó mọ wájá náà sí ọkùnrin káàkiri àwọn òpònú ọmọ ọkùnrin náà wà tẹ̀lé wọ́n mọ̀ kó bá wọ́n mọ̀ kó lù tẹ̀lé obìnrin tó lóhun ṣe wà sí yóò adúrú níta gbangba òpònú àgbàlagbà mínú tó wá tó pè kíní ní pè kó wá sí wá sí obìnrin kó wá sí wá sí níta gbangba subhanallahi alazim gbogbo eléyìí aburú ni ẹni bó lẹ́tí pọ̀ ọkùnrin ọkùnrin bó lẹ́tí pè tọ́láwọ̀ ráyè mà tó jẹ́ pómìnir ló kú ọlọ́tún ni wá ìdá sa'altumuhunna mata'an fas'aluhunna min wara'il hijab ayà Qur'an ní gbogbo nǹkan tí ń kà yìí kọ́lá tẹ́ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn obìnrin ẹ̀yin kí wọlé tọ̀ wọ́n dúró lẹ́nu ọ̀nà kó mọ́bìnrin kan tó bá nídìí ni sọ̀wọ́lá sí àmà níta gbangba òun wá jáde àfọ̀nwá àti wa alájà kínní òun wá jáde bọ́ta òun náà fẹ́ nǹkan bẹ́ẹ̀ lu yìí o nǹkan bẹ́ẹ̀ lu yìí o ọlọ́run kan sànú wa ni o nkàlùkù ti dákẹ́ fẹ́m ìdàkùn jẹ́ pé bóyá nú ẹ̀sìn ní kíní yìí wà nígbà kan àwọn yẹn ti máa ń pè yàn pé lágbájá gbọ́dọ̀ ti rélé yìí ah, àwọn afáà ń lu yìí lásìkò yìí lọ́n kọ́ mọ́ sànú yìí kọ́ mọ́ sànú yìí gbà kẹ́tì ẹ̀rí pàfà lágbájá pé lágbájá ah, ẹ lọ lè wò wá jímọ̀ lásán ni dọ́fà láàrin ara wọn kí ah, lómi ẹkẹ wọ́n ti kọ́ mọ́ wáhùn alẹ́ mọ́nu jẹ́mọ̀ yìí o akílódé ah, ẹwọ àwọn ìyá ìsìn ni wọ́n ìtún pèlé wọ́n lò bòrí tòun ti bẹ́ẹ̀ náà àwọn afáàkẹ́ ní akílódé ah, ah, kóbìnrin gbélé lọ́dà anabi sallallahu alaihi wasallam ó ní kódà irun irun obìnrin bí irun rẹ̀ bá ṣe ń wọnú sí ní ládàá rẹ̀ ó sì máa pọ̀ sí tó bá kírun nínú yàrá tó wọnú nínú yàrá rẹ̀ yóò ní ládàá ju kó kírun ní titun rúùmù lọ kó kírun ní titun rúùmù yóò ní anabi ju kó kí ní dùkán lọ yẹn ni pé ní ṣọ́ọ̀bù kó kí ní ṣọ́ọ̀bù rẹ̀ ó ló lára jù kó wá sí mọ́sálásí lọ so lónìí obìnrin wà dísílé ara rẹ̀ síta lóhun ìṣèwádìí so ọ̀rọ̀ eléyìí aburú lálá ni so kọ́lọ̀ kọ́ ṣàtàánú fún wa so wọn náà ni pé yàní anabi sallallahu alaihi wasallam ó ní abẹ́ òun náà wà jẹ́rìí sí gbogbo àlámà rẹ̀ sí náà yìí òun náà wà sọ dòdòdó pé lágbájá ó ṣe zìnà ó ṣe zìnà so tí a bá ń ṣàlàyé nípa ọ̀rọ̀ zina so pé kódà kọda kọda ìgbà míì ọlọ́run wa sọ pé ẹ ṣe nǹkan báyìí mọ́ sọ ó rọrùn kí rí àwọn pé tó wà ń bẹ̀rẹ̀ o so kọ́ mọ̀ rí kí wọ́n mọ̀ ẹ̀là òfin ọlọ́run nígbà míì kẹ́ ẹ̀là ni ẹ̀ sì hikma níbẹ̀ ìpè òkè àti mo ṣe fẹ́ kẹ́ mọ́ṣẹ́ wa wá wisdom rẹ̀ tì ẹ̀ ní rí tí ń jófin ọlọ́run nìyẹn ẹ̀wò lápèjúwe ní ìsìn ọlọ́run bá azza wa jal ń tó bá di ní ọjọ́ jumua ní àsìkò tá a máa ń kí mẹ́rin yẹn méjì nìyẹn kí ẹ̀wò ọlọ́run tó ní àní tó bá di mọ́ gírèbù ẹ̀ kí mẹ́ta tó bá jẹ́ ìṣá ẹ̀ kí mẹ́rin kí ọmọ wa wisdom pé mélòó kí ló fà tó fi ní a máa kí méjì lásùbà o kí ló fà tó fi ní a máa kí mẹ́rin o ìyẹn ọ̀kan ni òfin ọlọ́run ọba mi náà tó pé ohun lè máa wádìí ẹ̀kẹ́ àwọn míì sì ní ẹ̀sì rí di pé hmm, àṣẹ́gbà tọ́lọ́ ní kábọ́ ṣe kínní yìí hmm, àṣẹ nítorí àwọn nǹkan báyìí ni bẹ́ẹ̀ ni zìnà náà tọ́lọ́ bá ní ká ṣe zìnà so àkọ́kọ́ kákọ́wọ́ spiritual kínní rẹ̀ náà spiritual effect rẹ̀ perspective rẹ̀ káwò so yẹn ni pé káwò pé nínú ẹ̀sìn nínú ẹ̀sìn ní ìyàn láàrin yàn tọ́lọ́run kí ni zina máa ń ṣe fún yàn zina tí èèyàn bá ń ṣe láàrin èèyàn sọ́lọ́run ó túmọ̀ sí pé ọ̀run ya apá àṣẹ olúwọba ọ̀ka ọba tó dá ọkún ó ní ọmọ ṣe nǹkan òun ṣe tó anásímọ̀ tó bá ní pé eh, àárín àtọ́lọ́run ọba dá sàánà mọ̀ túmọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ní àárín àtọ́lọ́run ọba dàrú ní mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ tó tí èèyàn bá ti ń ṣe tí ọ̀dà ẹni tó bá ń ṣe zìnà àárín àtọ́lọ́run ọba ò ní dán kò ní dán mẹ́jìká nìkan tọ́ fáfá kan bẹ pé kí wọ́n mọ̀ sí pátipáti ọ̀yàn yàn tó bá wù wọ́n ni wọ́n mọ̀ sí a rọ o rọ o kò sí kò sí ń tọ̀hún tó ń ṣe zina ọlọ́run ọ̀bọ̀ lè kò lè jẹ́ ẹni tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí ọlọ́run lè nífẹ̀ẹ́ torí pé kí ni yóò rí so gradọ̀ bọ̀lá ìsìnà máa ń fa ìbínú ọlọ́run mọ̀jíkọ́ ọlọ́run nínú àdéhìsì àbí malik al-ash'ari anabi náà yakunanna min ummati aqwamun yastahilluna al-hirra wal-harira wal-khamra wal-ma'azif anabi wa ni ah irú àwọn ẹni yẹn tínú bá bí òun ọlọ́run bí tóun ń bí òun dé òun fẹ́ lè pa wọn rẹ ẹni pé ní ìbínú ni wọ́n lọ́dọ̀ wọn ọlọ́run ọba báwọn kan bẹ tó pé n tó jẹ́ nǹkan ìwọ̀ yìí zina ni aṣọ tí àríṣìmọ́ ní ká mọ́ ni ọtí mímu ni ma'azif òun ni gbígbọ́ ni so ẹ̀rí pé mo sọ ní ìlúmọ̀ padà líǹkì orin gbígbọ́ pẹ̀lú zina àti ọtí mímu mo padà líǹkì papọ̀ mọ́ra wọn tẹ́sí mọ̀ pé gbogbo wọn báyìí orí mìnúwàlì kan náà ni gbogbo wọn ń bá lọ orí agbọ́nrin kan náà ni gbogbo wọn ń bá lọ ni wọ́n ń bá lọ wọ́n máa ń tẹ̀lé ra wọn ni so òun ni pé ìbínú ọlọ́run náà ni máa ń jogún fún yàn ìjìnà sí ọlọ́run máa ń jogún fún yàn ìbírèk yẹn ni pé ìfọwọ́ lu òfin ọlọ́run bá lójú náà ni ìbẹ́ nídìí ìjìnà ṣíṣe bákan náà zina yurisul maradul idol tó bá ti wà láwùjọ táwọn yẹn bá ń ṣe zina yóò jẹ́ kí yẹnì àìsàn tí ò gbóògùn àìsàn tí ò gbóògùn yóò máa pọ̀ ní àwùjọ tó máa pọ̀ láwùjọ tí zina bá ti wà àwọn àìsàn burúkú tẹ́ ẹ̀ gbọ́rú ẹ̀ rí tí ò ní tẹ́ sógun tẹ́ lógunlógun sí tí ò ní kọ̀ rán án. تريبكن يا النبي صلى الله عليه وسلم من الأصى عبد الله بن عمر رضي الله عنه إن لم تظهر الفائشة في قوم قط حتى حتى يعني يعيشوا بها حتى يعلنوا بها حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم أنا ابني أه تيزي نباتي يقول أوجاع tí ìbàjẹ́ bá ti pọ̀ láwùjọ tí pálapàla pọ̀ láwùjọ ànábì ni hátà yóò ìlénu bìyà tó fi gbọ́dọ̀ wá ń fi ìdìnnà yẹn wọ́n fi hàn pé kí wọ́n níbi tó ti lọ sí ń displé ara wọn Allahu Akbar ah! ẹ̀yin ọmọbìnrin ẹ̀yin ọmọbìnrin ọlọ́run kọ́mọ́jìkẹ́ rí ìbínú ọlọ́run àwọn òbí yìí ò ní mọ̀ wọ́n ràn yín léwe jẹ́ẹ́jẹ́ wọ́n ràn yín léwe jẹ́ẹ́jẹ́ ẹ̀sìn mọ́ á dẹ́dẹ̀kú dánwò àtọmọ mi náà yóò jáde ńlé jẹ́jẹ́ òun ni mo ti ń dánwò so tó ṣe pé gbogbo àwọn ẹni nódà nódà club tó kálukú wọn lọ káàkiri yẹn àwọn club oríṣiríṣi gbódà lọ lè ń dánwò ń bẹ́ẹ̀ wọ́n bàbá tó wọn náà lówó náà tọ́lọ́ wọn bá sànú rẹ pẹ̀lú tọ́rọ́ kọ́bọ̀ kan tó pé tó wà lọ́mọ fi ń ṣe nu àwọn ọmọ lọ́mọ lọ́mọ lọ lè gbé àwọn àbúrò aláburò àwọn èyí ń ya kan lọ́mọ lọ lè gbé káàkiri tẹ́mọ̀ nínú àwọn clubs oríṣiríṣiríṣiríṣi tó pé ẹ̀tẹ́ bá gbọ́ mi táyẹ̀ bá ń sọ báyìí ni ha nítorí wọn fi pa odidi àwọn ìlú mi rẹ gan ò ṣètò báyìí ò ṣètò yìí sọ wọn náà ni pé yàrá àfikún kálukú àlá ẹ̀kọ́ mójútó ọmọ rẹ̀ ká ẹ̀kọ́ mójútó ọmọ rẹ̀ obìnrin tábà ní pé mójútó ìtumọ̀ ẹni pé wàlá ẹ̀kọ́mọ rẹ̀ ní ẹ̀sìn ìtumọ̀ kọ́mọ rẹ̀ ní ẹ̀sìn ni pé kọ́mọ rẹ̀ ní súnà jíkọ́mọ̀ ìlójú ń súnà wàláhì àsìn kò sí tí ọkàn rẹ̀ lè balẹ̀ tó lè fi ọkàn rẹ̀ balẹ̀ pọ́mọ rẹ̀ ò lè ṣe ipe iṣẹ́ wo lọ́mọ rẹ̀ ò lè ṣe iṣẹ́ bú wo lọ́mọ rẹ̀ ò lè ṣe nítorí lè fi ọlọ́kàn balẹ̀ pọ́mọ mi ò lè ṣe gbórúṣẹ́ burúkú báyìí òun náà ní pé jọ́sùn náà ni. ẹ ìṣesùn náà náà lọ́wọ́ sàgbákò ẹ̀yin òbí nìsinyìí ẹ dákun tẹ oṣù ọmọ ni ó máa ń lo hijabu ni ó máa ń lo nìkọ́ọ̀bù tó wà ní skul tálọ́bẹ̀ influence rẹ̀ sírù nǹkan báwọn tí wọ́n ti ẹ̀dí règbèrègbè rẹ̀ ní ìdìrẹ̀dà tí pẹ́ni kó lóun introduce rẹ̀ sí. so bẹ́ẹ̀ náà ni kọjọ́ ọkùnrin náà bóòlù sí fẹ́ẹ́ gbogbo àwọn dédèrèdè yìí ṣe. sòun náà ni pé tó máa ń fi yẹn lọ́kàn balẹ̀ ní kí yẹn kọ́ mọ́lẹ́sìn ọlọ́run ọba tábà ń sọ pé sìn ọlọ́run aláì súnà nàbì sallallahu alaihi wasallam ni súnà nàbì ni. so òun náà ni pé yanni zina ní tó máa ń fa àrùn yàn wọn ká zìnà kún gbogbo tó máa ń fa okùnfà zìnà wọn ká kún ìdáhùn kóbìnrin ọwọ́ aṣọ kẹ́ẹ̀mọ́ rí gbogbo apá rẹ̀ báyìí subhanallah ẹ̀yin náà gbogbo bí àwùjọ bí tó bá wà wúrú aṣọ táwọn ọkùnrin wọ̀ máa wọ́rú táwọn obìnrin wọ̀ obìnrin tí ó fún gbogbo díẹ̀ obìnrin gbogbo ó aṣọ tí wá gbọ́ apá rẹ̀ ẹni lọ́kùnrin kọ́ kọ́ aṣọ rẹ̀ láyé rí èjìká rẹ̀ kódà ní òtútù ní òtútù ẹ̀kú irú òtútù yóò ti ẹkó ti ẹ̀wà nǹkan wọ sára yìí láyé kò níwọ̀ ṣetánì ti kó sínú ẹ̀mí ẹ̀mí yẹn ti dí sokolo kọ́ ṣàbáwá sànú gbogbo yín sokolo kó là yín kókó yín yọ àti tó wà ń lé ọkọ náà ẹ̀mọ́ rí náà ní rédè rédè jágbàjàgbà àti tó ti délé ọkọ sokolo kọ́ ṣàtún gbogbo yín ṣe o bíbí ńlá ìta àlà bí àwọn kọ́ọ̀lù tẹ̀ ti wọlé lóríṣiríṣi fún zero eight one zero eight five zero one three seven one. نعم السلام عليكم وعليكم السلام السلام الله عليكم نعم الله ينعم عليكم أيضا ìmọ̀rún ìgbà ní kí ló ń sọ̀rọ̀. náà ní káwọ̀. wọ́n kí wọn púpọ̀ ọlọ́mọdé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ obìnrin ọ̀dọ́ wa. bí èèyàn bá wá ń fún wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn sọ fún wa ẹ wá sá fún yàn. ẹ dákun ní ìyàwó ọmọ mùsùlùmí torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lónìí tí ọmọ èèyàn bá ń lo ìjáàbù dágbólẹ̀ wàlá ẹ̀fà á ti ń gbọ́ lẹ́nu àfà tó sọ wípé kí wọ́n má jí ọmọ òun lo ìjáàbù dágbólẹ̀ náà ó ní ọmọ mùsùlùmí gbọ́dọ̀ ṣe rí yàgá kan lọ fẹ́ra. mam ọlọ́wọ́ san àwọn ìmáàmù ní ẹ̀sán olóore ẹ̀rí so ìṣòro oríṣiríṣi náà ní ń bẹ fún wa ní àwùjọ yìí ẹ wo lónìí fẹ́ wo rú ẹni tí òun jẹ́ àfà nísìnyí tó ṣe pé iṣẹ́ tiẹ̀ òun náà ni kó wọn sọ pé kò sí ti ń jẹ́ hijabu nínú ẹ̀sìn tó ṣe pé àyàn ti rí páfà ni tó ń tán rí páfà ni kọ́lá bá ṣe pé tí ẹ mọ̀ fi mọ̀ pé yẹn já fà náà ń bẹ lára rẹ̀ lákùngbà táfà bá ń búra tí ń sọ pé kò sí ìjàrẹ̀ tí mọ̀ páfà burúkú lélẹ́ yìí àfà àti kọ́ ń búra tí mọ̀ páfà burúkú ni fàmọ́rù ẹ̀ náà níṣẹ́ mọ̀ ó tẹ́ ìṣẹ́ ó tẹ́ ní tíṣe ìtọ́nu fẹ́ gbìn sẹ́mi àwọn èèyàn ó tẹ́ wọn lọ́rùn fọmọbìnrin wàláì bóyá ìbínú láti aláǹpadà débẹ̀ ká sọ bọ́mọbìnrin ṣe máa ń rí ìmúra ọmọbìnrin ó clear ó wà very clear nínú Qur'an ni Allah suratu Ahzab fifty nine olúwa bá sọ wípé wa nabi sallallahu alaihi wasallam kulli azwajika wa banatika wa nisa'il mu'minin olúwa ni wà nabi sọ fáwọn ọmọ rẹ sọ fáwọn ìyàwó rẹ sọ fún gbogbo ọmọbìnrin mùmìnì yudinina alayhinna min jalabibihin tó bá wọ aṣọ tán kan da jìlbáàbù wọn bòrà kan da gbogbo aṣọ wọn yányán ìnira kankan òní máa tó lọ ń bá wá ìmúra mọ̀mí ní máa padà débẹ̀ bíi láti àlá torí ń pa ọ̀rọ̀ ìrìn náà yẹ ká débẹ̀ nípa ìmúra náà. aleykum salaam. alhamdulilah. rájà wọn ṣe ẹgbẹ́ tí ànábì ò gba rájà bù wọn ní bíbí àti pé kò ẹ ṣeun gan ṣeré rọ́jàbù gbígbà aleykum salaam ẹjẹ ń gbà yín aleykum salaam ẹjẹ ń gbà yín náà mú ń gbọ́ yín. ẹ kú ètò alhamdulilah àwọn kan náà nípa ọ̀rọ̀ sí náà á nílọrin yìí àtìgbà kò ní o àtàfà àgbà kò gidi làwọn èèyàn fa. wọ́n. wàlọ́ wọ́n wá sí náà hmm. ẹni bá ṣe báyìí báyìí hmm.

àmọ́ o ti máa ń gbàwẹ̀ rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá o máa ń gba thursday o máa ń gba friday eh, monday o máa ń gba ayyamul bid thirteen fourteen fifteen so o wá tó gbà nínú rọ́jàbù náà kò tó burú mbẹ́ so wọ́n bi anabi sallallahu alaihi wasallam àbí àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam pé kayfa kana anabi sallallahu alaihi wasallam fi rọ́jàbù anabi sallallahu alaihi wasallam wọn máa gbàwẹ̀ bí ẹni tí ò ní ṣinu a sì máa ṣinu bí ẹni tí ò ní gbàwẹ̀ nínú rọ́jàbù so àwẹ̀ rẹ̀ ò kí ń yàtọ̀ sí ti àwọn oṣù yòókù inú rọ̀ǹdọ́ọ̀nì kan làdẹ́bí bẹ́ẹ̀ náà nínú ṣàbáni tó máa ń gbàrẹ̀ sí máa ń pọ̀ gan-an kọ́dà Aisha ni yẹ̀sù mo ṣàbáni kullahu illa qalila ó ní bí máa ń gbá ọ̀pọ̀lọpọ̀ mẹ́ díẹ̀ lànàjẹ́ gbà nù ṣàbáni so àmọ́ kó jẹ́ pé mo ní mo fẹ́ gbà ẹ̀rọ jábù kò sì pé àwẹ̀ àwẹ̀ rájábù bẹ̀rẹ̀ ńgbà tààtì ìbí kò ṣẹ́rí fún yẹn wallahu a'lam naam. Assalamu aláàjì àgbàgbé sọ̀rọ̀ ní gbàgbàgbà. aláàjì ẹkú jẹ́ mẹ́ta. ètò ọkọ̀ jẹ́ mẹ́ta. alhamdulilayi. ẹ̀rọ kan tí mo fẹ́ béèrè ní pínpà tẹ́ ń sọ̀rọ̀ ìjáàbù yìí. Hmm. a rí i pé oríṣi méjì ni. Hmm. ọ̀kan wà tó jẹ́ pé ní ẹnu ẹyin kíláàsì. ìyá aláàjì kọ́ọ̀tì. pẹ̀lú. ok mo ń gbọ́ yín mo ń gbọ́ yín ọ̀kan wà tó jẹ́ pé ẹyin lásán ni ó fi kalẹ̀ mhm. wọ́n sì máa lo àwọn nǹkan tó jẹ́ pé yóò yọ ojú papọ̀ hmm. báyìí kalẹ̀ hmm. irú èwo ló fi ń dára jù hmm. láti lò. ṣe rí ọ̀rọ̀ hijabu ẹ àtọ̀ aláàjì ọlọ́run bá ṣe ilé kan rẹ̀ ọlọ́run dúpẹ́ fún yín ṣàlẹ̀kùn dáadáa fún yín fẹ́ kó àtẹ̀lé gbogbo gbà náà ṣe rí ìjábù tí ó dára jù òun náà ni tó ṣe pé yóò bò látòrí kan lẹ́lẹ̀ so ọ̀tọ̀ wá ní niqab so tí wọ́n bá lò yẹn náà látòkè kanlẹ̀ tó yẹ pé ó sì bu ọwọ́ ó fi gbogbo ẹ̀ àti sọ́ọ̀sì gbogbo ẹ̀ náà lẹ́rù ló lẹ́rìí nínú súnà Nabi sallallahu alaihi wasallam so àti niqab náà so niqab yẹn wá ní pé kí n ra yọ ibi tí òfin náà rí náà kalẹ̀ so ohun tó wà fún nìyẹn so ń ní ìmúra tó pé jù fọmọbìnrin mùsùlùmí so ó pé so òun náà làwọn pè ní jìlbáàbà so èyí táwọn ọmọ kóńdòrò máa ń lò yẹn so ẹ rí i pé gbogbo ẹ̀yà tó bá lè gbé akóta bo gbogbo ara yẹn kẹsàn-án ayọ̀ tó ń tó máa rí iná kalẹ̀ so náà ni so àmì tó wáyé pé ó bá wá di pé ó bá yọ ojú yẹn náà kalẹ̀ bẹ́ẹ̀ náà òun náà bá a mú kò sí ní tó burú mẹ́ tó kọ́ yọ ẹyin ojú kalẹ̀ ẹni tó bá sì bo paná òun náà bá a mú so ètò pínyányá òun nípa ọ̀rọ̀ tàwọn obìnrin tí wọ́n ń sọ̀rọ̀ lórí rédíò àtẹ̀jẹ̀fẹ́ hmm. bèrè gan hmm. jẹ́ ó wà islamically right hmm. because àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn tí wọ́n mọ̀ ń sáàkì wọn tó nígbà náà pé ọmọ obìnrin náà ti wá àti kò sí kẹta tó takò àìsírí ẹ̀rí kẹta tí wọ́n mú wa àwùjọ wa yìí wá gbà yìí. ọlọ́run kan ṣàánú fún wa ṣe rí obìnrin lè sọ̀rọ̀ tó àmọ́ iná ló mọ wílẹ̀ kan pé ọlọ́run ni wala taqda'na bil qawl ká má dín ohùn kó sọ̀rọ̀ nọ́mà ẹni tó bá sì ti di pé òun dùn ká má débẹ̀ má débẹ̀ jìnnà sí tó láwọn míì bẹ pé naturally ni ọlọ́run kan fún wọn ní ohùn tí bá ń sọ̀rọ̀ báyìí ohùn rẹ̀ ó dùn ni tó débi gbèrègbè yẹn kódà ní kan confam ní mọ́jẹ̀ ń pe nọ́mbà rẹ o <laughs> ah, orí egun ò sí ń tẹ̀sí burúkú sí ọ ìgbà tó sọ̀rọ̀ bọ́lọ̀ ń ṣe dá ọ ọ sọ̀rọ̀ bọ́lọ̀ ń ṣe dá ọ so ń dínwó fún wọn ó níwọ̀n níwọ̀n ní tẹ̀sí burúkú sí ọ so náà ni iná ní tí ọlọ́run bá wí nìyẹn so fún zádù ṣẹ̀rẹ̀ àpítọ́ pé kọ́wọ́ ìdíkà àwọn ọmọ wa lọ́lẹ̀ máa rò ẹ̀rí pé mo ní fọ̀yẹ́ tó máa ẹ̀lẹ́dẹ̀ fi kọ́lù bí mọ́rọ̀dùn olúwa ní kẹntíìsì na ń bẹ̀lẹ́ mi rẹ̀ kó máa wà lọ́lẹ̀ rúrò kúrò kóbìnrin kó jìnnà sí gbogbo nǹkan báyẹn náà ni so ìdílé láì sàlá máa nílé gbá kọ́ọ̀lù mọ́ tó bá di ní ọjọ́ mẹ́jọ wá tó máa pàdé pẹ̀lú ògùn ọlọ́run síwájú kí a tó parí ní ọjọ́ sunday ẹ ká pàdé ní adábàtà ní mẹ́sídẹ̀ẹ́ alùsùn ọ̀jàmọ́à fún lẹ́kṣọ̀ ṣáàdù wa sheikh ibn rọ́jí láti ilé sí alhafiz alqari almuqri àwọn ni wọ́n ń bọ̀ wá náà fi wá fi ṣe lẹ́kṣọ̀ fún wa nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ sheikh muhammad bin abdul wahab da'watuhu ẹ̀jẹ̀ ká pàdé mẹ́ sọ̀rọ̀ bí sọ̀rọ̀ láì sàlá sọ̀rọ̀ pàdé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.